ìròyìn ìròyìn títí lọ bẹ́ẹ̀ wọ́n Sunday Igboho kì í ṣe ọ̀daràn Sunday Igboho kì í ṣe ọ̀daràn kẹjẹ àkúrẹ́ ìmàgbọ́ o Sunday ààrẹ màṣọmọ ọ̀daràn o gómìnà wa ẹjọ́ ẹ̀yìn nísìnyí Sunday Igboho ṣígun ọmọdé